أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلا تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبشرها لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فصل وسلم وبارك على نبي الكريم وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبعد السلام عليكم ورحمة الله وبركاته بدي kinana sioje na fayolo mɔmɔ adua ikikade hun يوكوشي حديث عن نبي محمد صلى الله عليه وآله وسلم أبا كل ثابت نجمع مدى صحيح بخاري èyí lè jí mẹ́jẹ̀lẹ́sẹ̀ kí ọ̀gbọ̀n mẹ́ta sísì àlànà kó àná abájọ yìí báàbù máa yùkúrẹ́ bùnmí tẹ́rìkì kìí àmì lẹ́yìn alùpùpù kóni kìtì ọ̀wọ̀ òdò etse nọ martini makọ martini kẹ ẹtọ ọ̀wọ̀ òdò etse nọ ama ẹnẹ ma ka eke lèmẹ́nká na ẹ̀kú mu ẹnẹ kìtsa sẹ̀wòdú lẹ tanẹ wẹ̀tsatsi tanẹ asikiri méjì kásẹ̀ wọn kọ tsi martini yàgò dzimu mẹ dzimu nẹ wanẹ alabakpa yàbí islam nẹ wanẹ adasana abba sibinu hussein wàhálà. Voilà. حدثنا مبشر عن الأوزائي حول السند وحدثني محمد بن مقاتل أبو الحسن قال أخبرنا عبد الله قال أخبرنا أوزائي قال حدثني يحيى بن أبي كثير قال حدثني أبو سلمة بن عبد الرحمن قال حدثني عبد الله بن عمرو بن عاص radiyallahu anhu ma qala yake je nyuma chika qala li rasulullahi sallallahu alaihi wasallam nanu chojo sallallahu alaihi wasallam chika hum ya abdullah yanu abdullah la takum misla fulani akida bole na bayle no ana de yakumu layl ohun tẹ́lẹ̀ kí a kó àlọ́ dúró yóò ṣẹjọ́ àmọ́ fọ́tẹ̀rẹ́ kan qiyama al-layl imuda ko chowodu eju nche jo ise kwanodu ya ko نعم وقال هشام حدثنا ابن عشرين قال حدثنا أوزائي قال حدثني يحيى عن عمر بن حكم وابن الثوبان قال حدثني أبو سلمة مثله وتابع أمري ابن أبي سلمة عن الأوزائي حدث لك أكثر باب حدثنا علي ابن عبد الله قال حدثنا سفيان عن أمري عن أبي عباس قال سمعت عبد الله بن أمري رضي الله عنهما قال قال لي النبي صلى الله عليه وسلم يا النبي صلى الله عليه وسلم شكاو ألم أخبر أن ما نبالي هو أنك تقوم الليل ألم أخبر إيش يوم ما نبالي من afwan alam ukhbar chuwe ma kolaumin chuwe ma dunabali humilen annaka takumu leila ke na kwano du ke chodu ke cha chodu len chuwe ma kami ke cha chodu lingelen nani e wata sumu nahar chuwe ma kana kini e cha jalo roke gbadu len kultu haka ne ni inni af'alu zalika ini i on chacha balago qala taka nabi sallallahu alaihi wasallam fa innaka idza idza fa'alta zalika yani chan ka wachi nya bele ke ba kama don kana min hajamat ainuka eju ana gwogo eju ana ti koloko <laughs> kana kwa do ẹgbàdo eyi ẹlòlù ọdọka ẹ àwọn ọdẹ àlejò ẹjẹun ẹlòlù ẹjẹun eyi agbẹ kòlókó òbí ẹlẹgẹ wọtẹ bìhá nẹfùtùkà ẹ lànà dọbàtà ọrà yẹ ẹ dọbàtà ọrà yẹ tó dábàlẹ ẹdẹkùn wọ ilẹ ọrà yẹ.

ɛdze alu ɛna mi gbegbe wo du àwọn na lolo gɛ ɛkè tsɔ gbɔdodo tsɔ wɔnu ɛ odu kpɛru ɛgbɛ kɔdze na fɛrɛ lakɛ alukɔ anyi tsi gbema ɛɛ ɔdze fɛrɛ nɔ akaru na ɛkele na ɛɛ ma ee من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك ọjọ́ tí màá kí ni alukọ̀ẹ́ ṣọ̀wọ́lẹ́ abẹ́lẹ̀ ìdọ́jọ́ mọ́ ọdún tó ẹ́ ẹ̀kọ́ òun bí àdínà tòlùtẹ́ yìí lẹ́yìn ẹ̀hò ìjínìwákà àjẹkọ́lẹ́ gbèsè ẹ̀hò dúpẹ́rú mẹ́ta emu tòlùtẹ́ yìí ẹ̀mú èyí ló ń la

ika da shi aki pai family ya ya mijo ki achoka ya da show ki achoka ika ya tule bare ye chen kalika je jin pai ta balale o kore ji uh family ki noka ki ومن الليل فتهاجد به نافلة لك وقم ونم باب فضل من تهار من الليل البنا ẹnẹ kìnìkì gbogbo sọ àdúrà òdu àdúrà ìbàdà àdúrà òkòlè ọmọmọlẹ ẹ gbogbo ẹ mọdọ àtàárì kɛ gbogbo e ɛmɔlu dzi kɛ kamu kɔlɔ mɛmɛlɛ ɛlɔlɔ gbogbo ale kaba ka adzolo lɛ edzolo ɛkuani kami kɛlima mɛmɛlɛ tsi kɔ alu ɛdi subahana la alhamdulilah ɔdzɔ ɛlɔlɔ du kukɔlɔ ɔdzɔ tsi kɔ alu yɛ du ale kaba kɛ lɛ nyɔ ɔdzɔ obi lɛ ɛwɔ kɔsɛ la ahɔ mɛlɛ kó kada ɔdzɔ tsi gbede ɔdzɔ ɔdzɔ alimidi ɔdzɔ laki ahọ ọchịga ileki na na-akị dị ụmụdọ حدثنا صدقة بن فضلي قال عبرنا وليد عن أوزائي قال حدثني عمير بن هاني قال حدثني جنادة بن أبي أمية قال حدثني عبادة بن سامت عن النبي صلى الله عليه وسلم قال mẹta ara mina lẹyìn ẹnẹ dúkì kó àná òdùdú kì ká mú ẹnẹ dúkì kó àná òdùdú mọlú jí òdù láti kù kọlà yìí ìbáda òkàlẹ̀ ó jẹ́ yánjọ́ kọ̀ọ̀kàlà òkàlà jẹ́ yánjọ́ lẹ́wọ̀n dẹ̀ la ilaha illallah wàhadahu la sharikala lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in والله أكبر ولا حول ولا قوة إلا بالله ثم قال لكن وكما يقول اللهم اغفر لي أجو ما مبين مدبامي أو دعاء استجيبا بكي أدعاء إكي أشي تلف ما ما أفكم yẹ́n kíkọ́ àná ìkúbọ́lù jí gbogbo máa ti ní kìí ṣe yìí tí rẹ̀ fàyín

mama ọlẹ gbà na gbọ ọlẹ adẹsẹnà na náà àlejò sọlá. Hmm? naam alukidede alukidede ɛrɛ kɛ kuane kedu ɛmu tsi. wee discover jari akini emolu jime òun ṣe ní ṣàdùá yínà lọ́la ṣe ṣe tábẹ́lẹ́ ta o ọ̀rọ̀ ìrèjì ẹ̀kọ́ na ìwúwú mẹ́ ẹ̀mẹ́rẹ̀ kó kàdá nẹ o àmọ́ àtàkẹ́ na àná ìkójà tẹ ọ̀mà tí nìkẹ́ ṣe yìí ìṣe nkẹ́ abẹ́ ìṣẹlẹ̀ tákẹ́ náà abe ichi.

هيثم ابن أبي سنان أنه سمع أبا هريرة رضي الله عنه وهو يقصص في قصته إنا كوياكا أناو كنا أناو إنا إتاكناكا وهو يذكر رسول الله صلى الله عليه وسلم إنا كوانبي صلى الله عليه وسلم iyo ya kan lai ai mawadi ahu ina du ina du kulkana ciwaji ina kanif ina kola alif sallallahu alaihi wasallam inna akha lakum la yakumu rafasu yani bizalika abdullah ibn rawaha yana mai mai kidai ya kwanu diga kola abutabun kwanu du ichi kola ya ka we owu kola le egule egbaru

yẹni oníṣẹ ọjọ sọlọ láwọn àṣọlá yìí déhùn àyà gbòòlù tábì ọjọ nẹfẹ yìí ló. ìdá ṣẹ́ka màrúfún mílẹ̀ lùfẹ́jìrì ìṣẹ́hun kẹ́hun kò máa mọ́ kú àlùfẹ́jìrì rẹ̀ kì mú panadó hù. sáàtì òun àrà sáàtì òun kìdú àwọn àgọ́ ànàrọ̀ nẹ̀kí àrà náà lòdà àmọ́ àlẹ́ àmọ́ àwọn ọ̀nà bẹ́ẹ̀ wọlé kọjá ń wọ́n abẹ́lẹ̀ ọjọ́ tàdéjì sọlọ́láhùn àtẹ́làmù wa wọn rú ọlá dẹ́gbẹ́ kọjọ́ ń wọ́n dùdú ẹ̀yà alẹ́ abẹ́lẹ̀ ilẹ̀ ìtẹ̀jú bi gbím gulóòbù ilẹ̀ ìtẹ̀ kpalu àdéjì sọlọ́láhùn àtẹ́làmù òun tùmùtúlá kọjọ́ wa kọjọ́ fìjìrì láti kàrọ́ ẹ̀yà alẹ́ abẹ́lẹ̀ ọjọ́ ilẹ̀ badal ami obi katsɛ tsa fetutse kpɔ fɔkulu bona bihi mowaki mowa mokinatu abele de ko ɛni fɔkulu bina bihi mokinatu amadzani amadzani kini ɛdo amadze ni eki ni kpɛlɛ mokinatu amatsɛnɔ tsitsi kpa de bi sɔlɔ lɔhɔ sɔlɔ anama kɔla ẹ̀hún dú kàdé sọlọ́láhu alẹ́sọ́làm kà káwọn abẹ́ yìí dẹ wáá kí òun yàrá ṣe yẹ yẹbi tukú abẹ́lẹ̀ rẹ kọ́ yẹbi tuyù hafa jẹ́mbàwò aláwọ̀ akpọ̀ ìjáfi ìjáfi jẹ́mbàwò alẹ́bi sọlọ́láhu alẹ́sọ́làm yàá lẹ̀ wọ́n ọjọ́ àmọ́ ayédèlé wọn àjẹlẹ̀ yìí à ń fi rọ́ọ̀ṣì bójá tẹ̀wọ́n tẹ́ odu wadi kiri gba te gbogbo ọjọ nwa fẹdẹ bi ama anabi sallallahu alaihi wasallam wa àwọn ọjọ kiri òun jẹlẹ yìí bàtẹ òun tẹ òṣè afẹjẹ nìkọlá kí tẹtẹ jẹ afa junubuhum anamadaji yaduhu na rabafun khawfan wa tama'an wa mimma razaqnahum yunfikun wala ta'lamu nafsu ma ukhfiya lahum min qurratun a'yun jaza'an bima kanu ya'maluna àmì bẹ́ẹ̀ kún àmì kẹ́lẹ́ màdùn lè yíyìí bò ń àdàtì máa tẹ́ káàkó máa wọ adọ́jọ́ kìsódù máa xawufa nkpokpo wọ́tọ́mà ànkó etenu jẹun etenu jẹun etenu rọmẹ kúbọ̀ jẹ́ nàfẹ́ yẹn ló ọ̀gbọ́dọ̀ kìí jẹ́ kó máa jàkà tse títà kàdé lẹ kàtí má kàdọ́ mọ́ wọ́n mi máa rẹ̀ zẹ́kẹ́ náà hùm yóò fi kú nà ájì fi kò ndọ́ mẹlẹ́ wọn náà lò kumadumaja tó ma dèdè ma yin ní nkurẹ́tù àyìnì kú yẹn fi yálì kẹ̀dá bọ́ yẹ̀dá àbí ma ká ní alọ̀ ní ilé ìṣòro mẹ́ kókọ́lẹ̀ yẹn kùmàtí kọjá kí ma ọtí wò ma abẹ́rẹ́ sí ibi ìtìlẹ̀ fi jẹ́mbọ̀hu lil mushiriki na madajirun allahu akbar a duka ba kami mushiriki kama ṣe wóyì dàṣẹjà tẹ̀ma màá lélo láwọn ọ̀hún àwọn abẹ́jẹ́ kìí ṣọdún alẹ́kùn abọ́jọ́ sábà hó òkèèlì òkèèlì wọn lè bọ́ọ̀lù àkìdẹ́ ọ̀kọ́là zùbẹ́ bíi àkàbẹ̀rẹ̀ ní zùbẹ́rì ansa eid wọ́n àrẹ́jì an àbí. هريرة رضي الله عنه حدثنا أبو نعمان قال حدثنا حماد بن زيد عن أيوب عن نافع عن ابن عمر رضي الله عنهما قال هو ما عمر يبكي ما شكا رأيت أبدا يقول رأيت على أهد النبي صلى الله عليه وسلم yana wuce ne jin wuli a kwanaki a nabi sallallahu alaihi wasallam kàánà bí ẹ̀dí kìtà àtù kákìtì ẹni tọ́ka kùmà kọ́dá yín wọ́wọ́ ìṣẹ̀bọ̀rọ̀ kọ̀ yàá tó jìjì ọ̀nà yà náà bọ́kà àní lá orí ìdùnnà kàánà bọ́kà àní lá orí ìdùnnà kàánà nínú ìjẹ̀nẹ́tì ẹni tako wọn náà ŋẹ́jú lá orí ìdùnnà kàánà nínú ìjẹ̀nẹ́tì òun náà nùgbọ̀gbọ̀n á kà í àlìjẹ́ náà. ìlà tọ́ọ̀rọ̀ tìlẹ̀ yìí nínú gbòdú kò ń pébe kò ń lé ewu àlùjẹ́ nánú tí kò ń wò pèrè látọ́ ìhọ̀nà. ọ̀rọ̀ àìsí yẹnu wọ́n ti lígẹ̀ ka anes léni kí amẹ́nẹ méjì àtẹ̀yà ni màlíúgbò àràdà ayẹ́sẹ̀ àbá bí ilẹ̀ náà mọ̀ọ́lá mú kúmọ̀ gbọ́nyé òun mú náà èbílẹ̀ dẹ̀. fatalaqahuma malakun taki malaika kaali adi kpama ame ehun tsa ehun adɔjɔ etse mɛkumɛti ni mɔlu tuna kɔkɔla takɛni lɛmtura ni lemtura etso e kpɔyɔ kɛtɛ etse dabu ma tɛ etse leyi ma tɛ tsɔna ma yɛ dɛ fɔkɔsɛt ala nabi sallallahu ne ina ka o hafsa to ya nabi sallallahu alaihi wasallam take hafsa ya na ka o kun wa nabi sallallahu alaihi wasallam idaru yaya uche ka kun amo na kida ko nai wa qala nabi sallallahu alaihi wasallam anabi shetona ya ka aikin nabi sallallahu alaihi wasallam ni ni marrajulu abdullah abdullah is un jama umar da ah, hafsatu a jama umar abdullahi ìpàyà àbùsẹ̀tù nàtàlì ọ̀ àbùsẹ̀tù àṣẹ àdébìsọ̀lọ́láwà ọ̀sẹ̀lá abin hamsar na ona gida ka anabi sallallahu alaihi wasallam wa anabi sallallahu alaihi wasallam ni imar rajulu abdullahi o abdullahi je bola igbede ni machaka ipe komen iwo lo jile ama ebe n katiti ti a je ojile ohun ipe ko lo kana itali minelade yìí máa ṣe kí ajẹ́ kí náà kó àná aṣọ̀wò dúké yìí máa yàn án pa àbẹ́kẹ̀lẹ́ ìkùn àkàyé ìṣù ẹ̀ hà àbíjẹ́nà kẹ̀líjálì wọ́kànnà abdullahi radiyallahu anhu sẹ̀lí minẹ̀ lè káka abdullahi o ìmọ̀ ìṣàní ìṣọ̀wò dúké o tí wọ́n mẹ́ wò náà sẹ̀lí minẹ̀ lè wọ́kànnù láyé zálù náà alánàbí sallallahu alayhi aka mi de kiboki ma wọn mi gẹnu ẹnẹ dúkìá ọ̀nẹ́ wò ná kírí ìmúdá aka ẹni sọlọ lọrọ sọlọ nítorí kíkẹtẹ ana bí lẹ́lẹ́ ti sáábì min aṣèrè àwájèrè agbẹ̀ntọ̀ ọ̀nílẹ̀ kadùlá máa ń gbòòrò odu e ramadan odu 27 Ramadan. وقال النبي صلى الله عليه وسلم ونبي صلى الله عليه وسلم أرى رؤياكم ونام كديك مناي قد تواتعت في في الأشر الأواخر ọgẹ̀ṣà ilẹ̀ adẹ́gọ́ ilẹ̀ adé parí ẹ̀gbọ́ títálá èyí ramadan. wọ́n máa ń ká na mọ́tò ɛnɛ dukia ti ni ni ki ba da ki dɛgɔ kpa ye lele tu kɔdiri ba ɛnɛ dukia ti ni ki ba da ki dɛgɔ kpo du lele tu kɔdiri wali ta haraha minɛl asiri la awahiri iteja ne isi irarɔjɔ isi ba da ihɛ wɔ titala ramadan lɛ baabu mudawa matala rakate fajir alibɔna matini kɔnɛ ki buwati yi rakata fajir ɛgbadu. dábàá kìtù lẹ́ẹ̀dẹ́ wáṣí. حدثنا عبد الله بن زيد حدثنا سعيد هو ابن أبي أيوب قال حدثني جعفر ابن عن إراق ابن مالك عن أبي سلمة عن عائشة رضي الله عنها قالت صلى نبي صلى الله عليه وسلم إشاء yana nabi sallallahu alaihi wasallam shisha wa isha summa salla samani raka'ati kubikisha wa isha ile take shiraka mejo wa raka'ataini jalisan take wa raka'a meji ce ugugu wa raka'ataini baina nida aini láti ìdíraka méjì àgbàdo ọ̀wọ̀ méjì ọ̀wọ̀ méjì ìṣọ̀wé kejì lẹ́ ìkàmà ẹ̀kún yẹ̀dá ma abàdà yẹ́nì èyí àgbàdo ọ̀wọ̀ ìkàmà yìí ẹ̀kún yẹ̀dá ma abàdà méjì yẹ̀rọ ní bá عليكم السلام abin ma bani le da abi ya le gudu ok ikan wani le gudu on shi akin ce madama abi kama wa kwanan nan on shi kan wani le gudu ishe n kiwa moli ji e mama de kama wotan e ka ci kalma ce isan mamu da abolji maro de kama wa me annabi sallallahu alaihi wasallam ne idza uqimatis salat wala salata illa al maktuba mami kama wa dume ma ki kori kama ta salati me awodu da mo ki ci ko ka ci gen ci ya wo ci tule e ile ci ta e ile ci gugulu ta ke wa ci yo rakata fiji obi ama mate ne ki tse gbadue gbadue na tsa be le ŋu hmm? itse nyi etse obi subuhi ibie ne hmm? ikoka ikoka wo dza ta ama ata emu ŋini rakata fiji le kitso bi subuhi etse ŋini ɔna ge na e, bi subuhi na subuhi wolo babu bigi atu ala shikil aiman albona una kicho kane akulun wa wato bada rakata ne fajiri ko bi rakata ne rakata yi fajiri sai ki rakata yi fajiri da wuce cewa su ya da ta wata kuma di kama ya dai mallaki makullu wa wato duk bane ya kana mijo matini kana si na vile mune gen ma kolo du bane kana mi jo yo eh, chimi jo le ibn yazid ibn abi abul aswadi he an urwata ibn zubair an aishata radiyallahu anha shika kana nabiyyi sallallahu alaihi wasallam yana nabi sallallahu alaihi wasallam idza salla rak'atay al-fajr ishan ki rak'atan al-fajr ce idi toja ala shiki al-ayman ya mo chika na kulun wa wato babu man tahaddasa ba'da rak'atay albona enne kiro chulka ubi rak'atan al-fajr ولم يرتجي kɔ da kolo ŋgbanɛ duguma kuma da kolo ŋgbanɛ kɛ mi yɛ kɛ tsitsi adasana bishiri bunu hakam kɔɔla adasana sufiyan kɔɔla adasani salim abu nadiri an abi salmata an aisha radiyallahu anha an nabiya sallallahu alaihi wasallam ina nabi sallallahu alaihi wasallam kana idza salla icce kiacho ichen ki howo chi kaka tan fi ki uchi wa in kuntu mustay kizata aisha kai ichen ko keju jo keji un jo hadese ni yara osul ka gbon wa illa eji un mala jo ko na chalolu istaja ya ma kolon dubane hata yuzana bi salat shegba kuma rodowo eyo ikama ìṣẹ́nkì má ṣe olùkà èjọ́ ìjọ lóge nínú ìṣẹ́ pa ọ́ fámìlì èyí ò ìjọ náà. báàbù máa já jí tọ̀tọ̀ wíyì mọ̀sínà mọ̀sínà albọ́nà èṣì náà fìlà èjèèjì ó ìzùkọ́rù zálíkà án àmàr màá kékeré kúbọ̀ àmàr kó àbí zẹ́rì pa àbí zẹ́rì wà ánẹ̀t pa ánẹ̀t. wa jabir fa jabir ibn zaid ma zaid wa ikrimata fa ikrima wa zuhri fa zuhri radiyallahu anhum ashe kuma bari ciki da yawa aje tiyan ma wa ya yahya ibn sa'id al-ansari ya yahya ma sa'id al-ansari cika ma adraktu fukaha ardina yani on gbeju akare ba ma pa fukaha ardina ama mkpa akwụna abiria ndị islam ọ dị na man ila ise na imu na ikulu leenịn na haịrị ndị ebe ọ nwee anlịa amelee maa nkpọsi ma bụ ka meji dịụ ma atsị kpọọ ọhụrụ ka ma cha choyuo la ka meji tse ma kụọ ụwa ma ịta ya tsi ma ịtụ ma kpa. idumɔla kuma wo tsi gɛ akuma wo kɔ anɛ akuma tsi mayɛtɛ ya tsi mayɛtɛ ma kpa alo sɔ. báàbù mẹ́ta ó kàkà gùn shirye-shirye babu manta haddasa ba da rakafe ne fajir biye ok ndi imanu gabele ok aha yiwe Thank you ma ya qira'a eh ma gba rak'atain fajr to ah bajo ne wa ke kana na wa ai gwelele okay babu ma ja fi tatawi masna masna واذكر ذلك أن أمار وما بعلكم حدثنا قتيبة قال حدثنا عبد الرحمن ibn abi maula an muhammad ibn munkadiri an jabir ibn abdullah qala kana rasulullahi sallallahu alaihi wasallam yu'allimuna al-istikharata ila dime ido ina nabi sallallahu alaihi wasallam shakko ma adua ibere ojo istikhara fil umuri kul fil umuri fil umuri iyo gboda me wa machaka kama yo alimu na sura ta min alquran dabe gulu kisha kama alkumagu sura fi alquran o oh, ya kama alkumaji istihala ama di sika tẹ gbalẹ iṣẹ nkiri.

wàlẹ́bí sọlọ́lá wàlẹ́sẹ́ ni ẹni dúkìá tí ní dẹ̀rí ọjọ́ ẹ̀hún kìá ṣe alùkìá ṣe àdẹ ẹtì ní kẹ́ṣe lóòlè ṣe kẹ́ṣe alùkùmá káyé òun dẹ̀ ẹni ṣe akáàmù alùkùmá ṣe é ti hà rà dábọ́ ẹgbẹ́lu kì ṣe akáàmù asúrẹ̀ yà alùkùrà rẹ̀ yẹgúùlù àlẹ́bí sọlọ́lá wàlẹ́sẹ́ là ń ṣàkà ìdá hàmà àhàdókùn bìl àmùrì ẹni dé ọmọ ẹkẹ ọlá mú ṣe ń kà. ìdá hama àhàdókòm bìl amù ẹni tó ihu mẹ́kì ọlá mú kíkyẹ́ ń kà fẹ́lí yẹrẹ káàrà kàtẹ́ yìí ẹ̀hún lẹ́dú kíkyẹ́ wọn ẹ̀yàn kẹ́wọ́ tọ́gbà kẹ́ẹ̀tì rẹ ọ̀yẹ́ ẹ̀ nà bẹ̀ oúnjẹ ẹ̀kọ́ abẹ̀ kọ́ ìṣe akẹ́dọ̀rọ̀ ẹ̀tẹ́jà ní ẹ̀ẹ́dẹ̀rẹ́ ọjọ́ àkíní èkì anya ní ẹ̀kọ́jọ́ tó ń dùn ẹ́ wálé ẹ̀rẹ̀ká àrẹ̀ká àti ẹ̀mí ẹ̀wọ̀n ojú dúdú alọ́lá tí kẹ́rẹ́ká méjì tí ta mingeri faridati tí ẹ̀ ṣíraká méjì fẹ́rẹ̀lì ó ẹ̀wọ̀n fẹ́rẹ̀lì ilẹ̀ tí jójí ẹ̀ mọ̀wé òǹdùn ojójí túmọ̀lì ẹ̀kúlì kákẹ́ kàkiri aláhùnmá. o ọjọ n'adie di ìní asẹ iru ka kùtẹ mi ẹrí duẹ kẹ tùmí mẹ olú mi bá mẹ na gbé yẹn o kùtẹ mi ẹrí duẹ turu kẹ o tùmí bí ìlú mi ka mà ó mọ ayé kẹne ẹ ẹ nkùnà tí mi ti o kà dẹ o kà dẹ o mi kì anya nẹ o à mi kì yàn wọ́n kẹ́ tí ọjọ́ náà fẹ́ lọ wọ́n ti mi kì anya nẹ kì má kà dọ́nà yàtí mi kì yàn. wa astakdiruka biqudratika wa mo iko chaka due turuke chirikue biqudratika ko iko kene inwa turuke nwa to mele wa as'aluka min fadlika na je di falalai al azim yelileli fa innaka taqdiru tudu uwendo iko kenwa yi wala aqdiru òun nùpáyé òun nù ipò kò wá wata alamu ọjọ́ na ebe wee mma ya o wala a alamu òun ma èkì anya nìlẹ o wà á ń ta alamu lògò yóò bì ma maja chaka chùwẹ̀ ní ya rọ́bì aláhùnmá ó ọjọ́ na efe yóò lò nkún tata alamu ma. kẹ̀kẹ́ mà ana hazal amri kẹ́hùn kìdẹ́ kùrù tọ́gbà ku tse ya rọ́bì. ẹ̀hún yìí kùnà tí nìkú tse yìí ẹ̀hún dẹ́hún lẹ́ dọ́kì hù ẹ̀hún lẹ́ kẹ̀hún tọ́ba kẹ́dẹ́ yẹn dẹ̀rẹ̀ hù yìí ẹ̀hún dọ́kì ìtsọ̀ ọ̀yà ẹ̀dín ni lẹ́ o ọ̀mí abẹ́ ìkpọ̀mí abẹ́ ìgbékè anyọ̀mí dẹ́ ìtsọ̀ ọkọlẹ̀ ẹ̀dín ni lẹ́ o ọkọlẹ̀ abẹ́ ìkpọ̀kọlẹ̀ abẹ́ ìgbékè gba o ohun nyɔmi o fi dini eha dini mi ekele ohun nyɔtule wɔmɔ aasi bawo de dzo dini ya mi itse nkitse ohun nyɔtule wɔ aasi bɛtɔ amuri wo titala la amɛri mi kitse ohun na anya ne kpohun laafia awo kɔla aadili amuri abɛki onaju naju ala amɛri mi wɔ aadili wo titala ohun tsaka itse nkitse ohun nyɔmi tule. ebi kuna adi ayi dɛki fɔkɔduru holi n'adi ebi hɛn lɛ ŋuami ko ŋuami wɔyɛ sirihu li eya wòlɔla mi kí atumi ɔwɔ fɛ dɛ li titɛ nkì akutumi ɔkpatsaka n'adi ebi omu nɛ sumɔ baari kili fi eya mo alibarika do tɔ eyi na do edwuma ko omu na wɔ dɛ gɛ wɔ inkun tata alɛ mu. amma ishen kwace ma ana haza al'amur ɗan kidai ku saba kuna ta ne ce yi sharrun le kan ebiya ne ce mi fi dini iha e dini mi ebiya ne ce mu alkuka ta wani me juyi wa ma'ashi ku dage duniya mi ya mu da ebiya ne mi o wa aki bata amuri ko ti tala al'amari mi ya nyo no ya nya ne lafiya no au qala ajili amri wa ajili abeki wọn kage unaju gbaa efa bae fatahun eje na ya ise nke chemi abele ya rabbi ebi kuna je oju de wasirifuhu anni ehun lero idabo mi te wasirifuni anu e ahomi ro idabe nwelete ehun lero bụ mi te e nwelete ehe wakudur wakudur lil khaira na labie bi ye nyɔnwani alukɛ weri da bumi tɛ kɛ onirɔ da bɔ tɛ ye keke nyɔ nwani haitu kana o bo domi kpohun de bo duki eki nyɔ dɛ yarɔ bi domi gbelɛ de kisɛn kɛ amɛlɛ bi ni tuma arbi ni bi ɛla jɛ gbɔ mi ojú wọn ke ẹmújẹnyọ ẹrùtọ òní ké kọọlà kí kábẹlẹ tsaka ké wọ́n yìí sẹ́mu ahájá tó àti kàbàjá kalẹ̀ yàhó dùbù kàtà wọn lẹ dọ́kì amatsɔ ìtì hara ɖe o ama yi ka ama kpotu budza tsi lɛ ɛkotso kotso le yibɔ tɛ ìdí nɔ anɔ amɛ ŋkpɔn adadze ŋu dadze ŋu atimi. ẹlì èmi mi ma ti pàtàkà ẹni gbogbo mi sẹ́yìn ẹtí mi bẹ̀kú wẹ́rẹ́ ọlí fanẹ̀ wẹ́rẹ́ ọlí ọ̀ ẹ̀dẹ̀gbọ́ wẹ́rẹ́ ọlí ju wẹ́wọ̀ nana kọ ẹ̀ ọ̀hún lí káká mẹ́ ẹ̀hẹ́n yàn mẹ́ kí àṣẹbí ẹ̀ ẹtí wẹ́wọ̀ nánà kọ nálí kọ lí yìí fa ìsìn ara yìí fa ìhí ee sunna ya nabi sallallahu alaihi wasallam ina ndu kuma do ngel sede ishan kiche kinyo iche elje ke kote wa loke ehun du ya che simple ehun a che lola egbe te du ade hun we ni etini erere ewuli ehun ki aje ehun le pati ehun alige lọ sí kọjọ tù lẹ iṣẹ́ nkẹ́ àti kọjọ má tù ní ìṣe. e kẹ́kẹ́ káṣọ́ challenge ojú yèyí náà tún yé òun ké lákàdó yé ọ̀yà ọmọ ìgbẹ̀lẹ́kẹ̀ tí nà mẹ́mẹ́rẹ̀ ìyẹ́jú lákà yìí ti hàrà yìí ti ẹnẹ́ ká wú ẹ mọ́lẹ̀ kí mú gbà yẹ kí wọ́n pọ̀dọ̀ jẹ́jẹ́ náà ebi ọjọ́ ibi má ká ẹ̀ ọjọ́ méjì ń wẹlẹ̀ yínká tí kìnyẹn ìtì èyí ẹnu dáhùn alígẹ̀ ní mátì wẹ̀ ní abẹ́rẹ́ òjì yóò amẹ́ ọ̀tún bọ̀dẹ́ adẹ́sínà mẹ́kì yìí ibrahim ana abdullahi bínú sayid ana amir bínú abdullahi ibnu zubair ana amri ibnu sulaim azuraki جميع أبا قتادة ابن ربيع الأنصاري رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم شكا إذا دخل أحدكم المسجد أن يدعو ما كي مقود ولا يجلس ما تنكي وانا كان حتى يصلي ركعتين ما تنكي ركع ميجي تتاكي وانا أما أقول شكرا lamaka méjì akínní ìjẹgba ìsìkò kùmàtsọ katitẹ ìṣe dàgbà kìtì tó kùmàkpọ́nà kùmà kìtì nàfìlà ìṣe ìṣe nàfìlà ìkìdẹ màdọ́zẹ̀ wà tó àtìbà nàfìlà ìdìpọ̀ kùmàtsì nàfìlà ìgbélẹ̀ àmà sẹ́bẹ̀ ẹ̀wọ̀n ajẹ́ tiẹ̀ gbalẹ̀ mọ́lá kìtìraka méjì lẹ́yìn. lẹ́jẹ́ kí n dà ṣe gbólù ìyájà lẹ́ dá máa ìkọ̀mọ́ ṣe náfìlà ìṣe òbí zuhur ìkọ̀mọ́ ṣe náfìlà ìṣe ẹ lẹ́ a martin kẹ́ ọgbà ní ẹ̀ráka méjì ṣe àmọ́ ọgbọ́dún ní ṣáká náfìlà ìṣe ìṣe òtútù ìṣe àmọ́ náfìlà lẹ́ dàgbà kìtì kò mà pọ́nà kìtì ṣe òun wílẹ̀ dùn ẹ̀rọ ìyẹn máa ṣe ẹ ṣe raka méjì kaka wù ú. àdásínà abdullahi àmà tó lè ṣe kẹ́mdà náà lọ́la ẹ má náà lọ́la náà ṣàkúlì ẹ àti nìkẹ́ ti pàníwọ̀n ló náà lọ́la ṣe kaka gudu wa. àdásínà abdullahi aleyhi salaam. Huh? rakatini lukpa ete ele ta ee ole rakatini ese bɔle bɔle yɛ rakatini ese ale sani rakatani fitiri xayiro mina duniya ma fi ha ɛn o ya ta nyi ma tini kɛ jira rakatini fitiri de sugu ye bisi akinɔ ikodɔmɔ kɛ tsi ɛwɔ fa tɛ tobi tulu ye sugu ye ya jira rakatani fitiri kɛ n'o ẹnkì ajẹ́wò ẹ tìràkàtà ní fíjìlì òbí ṣubú yìí iṣẹ́ kẹ̀nà mọ́lájì pọ̀n láti káàmà iṣẹ́ ń kẹ̀lí mọ́lájì pọ̀n máa di káàmà tán jáde tìràkàtà ní fíjìlì sẹ́kọ̀jọ́ ti kẹ́ ẹ̀rá káàkà nẹ̀ takumarọ̀ ọ̀dì káàmà dorólé kẹ́ ẹ̀ka tse kìbọ̀ pa wúlé ẹ̀dọ́rà kìm aláwọ̀ akpọ̀rẹ́ aláwọ̀ akpọ̀rẹ́ lákàkà kìbọ̀ lẹ́ ẹ̀dọ́rólé ṣáp ṣáp kẹ́dọ́rà ɛtsɛ nɔkɔɔ bɛnu torí kɛ n'aba ma gbogbo ma tini ìkẹlẹ tsi ɖaka aka lɛ ìtsɛ dɛgbɛ kpaɛ ma du ɖaka tsi kama aka lɛ k'akuma tsi kama kpa kí ma mi gàtsi n'ala akpɛ ɖe le ɛtsɛ dzɔ yin mɛ ɛma tini kɛtsi lɛ ɔwɔ ama kpɔmɛ ni ama ɛna gudu yɛ ma latsi maana alahu akpɔr alahu akpɔr tɔ tsi ɖaka ta ɛdi tsi ɖaka tɔ yina do kɛtsi ɖaka beji ki kabara ulimo ijo dule ki ma loji ma ati ni ki kabara ijo dule ki lo loji alayhi salam ẹ̀dá ma ma ọ̀ ti pa mẹ́tàkùn ẹ̀wà rẹ̀ rakata ni fijiri ewẹ̀ ti takachi subu ewẹ̀ dókítà tẹ̀ wẹ̀ rakata ni fijiri ewẹ̀ ti takachi subu ewẹ̀ ké alayhi salam ìlú ìjọba ọkà tó kàtí gẹgẹrẹ dẹ ìjà gẹjẹ tí ń sì ń bá dẹgúlù kìsùn nàdúrà ẹ màjálà kìíní òsèláhùn ìyàn ní ìwà sábẹlẹ ìmájà kí ìtsẹ yàn ọgbọdọ ọmọ challenge yìí rẹ dáyà dọ challenge yìí yà dọ mọ ọjọ abọ ẹ àtàwọn abẹbẹ kí wọn abẹ yà kọ kìrọ. tanyi tanyi tanyi tanyi inde ka ce ci sihara o jiyo memele kuma kai shi da jaka mace yanyo sai ka ci ci yanyo da kuma kai to chakule yo ki sai nduwa na ya ce ni ko ki ne kama kwa kuma ya tabire jibe shi ne ki ce yanyo ama eje gbaka iko ma yan ama o ya le ama iko kuma ce o ma iṣẹ́ ń kí gbé lẹ́mọ̀ àyàn yàrá fọ́tẹ́ pàtẹ́ fọ́tẹ́ ìsàlẹ̀yìn dé lọ gbogbo ìgbélẹ̀ lè gbogbo wá tí pé kì í àyàn káàkì àwòṣe iṣẹ́ ń kí jẹ gbà ẹjọ́ nílẹ̀ òun àwòṣe àmà ẹnẹ́yìn ọ̀yà kékeré nẹ́yìn òun àyàn àmì

yana nabi sallallahu alaihi wasallam ya ma raka meji su ma sarrafa nake salama kwakwo حدثنا ابن بكير قال حدثنا ليث عن أكيل عن ابن شهاد قال أخبرني سالم عن عبد الله بن عمر رضي الله عنهما قال صليت مع رسول الله صلى الله عليه وسلم ركعتين قبل السبل yana wuce cewa libani sallallahu alaihi wasallam raka meji da kwata ke ci zuhur rakate ne ba da zuhur raka meji ga ubir zuhur na fila da yau shi na mi rawati bi sunani ko sunani ratiba rakate raka meji da kwata kuma ci zuhur ba raka meji ubi zuhur wani da yalade rakate ne ba da juma'ati gbalaka obi òbí juma ilẹ̀ jaka ẹ̀dẹ́ kpa ọ̀raka méjì òbí zuhur lẹ ọ̀raka àti ní badal gbalaka ndonu ẹ̀fà ọ̀raka àti ní badal ishai taka meji obi ishai ẹ̀jọ dàmà sinani rẹ̀ wá méjọ ìṣe

ɛrɛrɛ la dzebe kitse gu wɛ ma la si iwa idzɛnɛ dun ɛrɛrɛ bi lɛ ɛrɛrɛ gu ɛhɛn idzɛ kitse gu wɛ ma la si ma idzɛnɛ lati ami be kɔn ma dze kpekpe bi pɛɛ. ugwa amẹlẹ kí mẹsàn láfíà náírà ìjọ pẹ lákìtì ìjẹnẹ ma yi yí sẹlẹmà pa jùmọ ìtẹsíbìhì fà ìdí sẹlẹmà yẹn lẹdún ìjẹun torí jùmọ àdábí ìdì ọjọ òyò ìṣe ìdí sẹlẹmà yẹn lẹdún jẹun dún dákì akọ ànàrọ

èjì ìrẹ́ka méjì mọ̀mọ́ ẹtí nìkan tó máa ń tọ́nà sóòdù ọkọ ẹbọlójì lẹ́sìn ẹ àmì kálmà mọ̀mọ́ kàdákà ẹ̀kọ́ kọ́ọ̀ṣẹ̀ ké. حدثنا آدم قال أخبرنا شعيب شعبة قال أخبرنا عمرو بن دينار قال سمعت جابر بن عبد الله رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم sani sɔjɔ sallallahu alaihi wa sallam se ka ɔhu aya xatubu adike gbeki kɔlakyerɛ ya ti kutuba idaja ahadukum ɛnɛ biri hume kili masalaki wali imaamu ya xatubu ki imaamu adaka ti kutuba awo kadi xaraja kaki imaamu liga kudu hume wali isɛli zakaate ikwane kirikira kaa meji ika ika atake wane laba ki imaamu Eh, hutu ba ci da mu na fi lele mda ci ya gbolo no ye sharp sharp ya ce ya kalma gwana kai ka tiro hutu ba حدثنا أبو نعيم قال حدثنا سيف دكو سيف سيف دمولين قال سمعت مجاهدا يقول أوتي ابن عمر رضي الله عنهما fi manzilihi ma wa karabiya ma umar zaki yanyu ma kunyin wakila lahu asma kama kini haza rasulullahi sallallahu alaihi wasallam qad dakhala ka'bata eh wa gunye ni do alif sallallahu alaihi wasallam muguru sai ka'aba duru ka'aba ice hu ma shawo mala ta biye hu o ma gbọ́ kakẹ́ ni anabi e, sallallahu alaihi wasallam ka'aba bi muguru tọ́ erere suna ọma azama ọmọdé jagiri rapani kí a nọ ìwọtọ kí náà lu kàába kí a náà gé kàába kọ́lá kákẹ́ ni fa àkàbáwòtì kákọ̀ méjì pa òráwá fa àjídà fa àjídù rasulallahi sallallahu alaihi wasallam kada kharaja ebi kò wá wáyé kí alẹ́bi kó dùn fún èyí kàába rẹ lórí kàkàrà wa èyí á torí àti ní ìkíni jù lẹ́wọ̀n àlẹ́ bìnnà tí ọmọ abẹ́yẹ ọmọ dédé <laughs> kọ́dé xarajà wọ́n àjídù bilala indel baabi àmọ́ àwọn olè akẹrẹ bíi bilal ìdágal gbọ́nà bilal tí fúlàdánì adébi sọ̀rọ̀ lọ́rùn sọ́là kọ́ ìmọ̀ ní ìdágótẹ́ àdébi àkódò mẹ́ ọkùnrin tuntun akínní yá bilalu ẹnu bilal ẹ̀dínní bọ̀kàdé yìí wúlùtọ́ ẹni ìyí. وقوم ليني إيه صلى رسول الله صلى الله عليه وسلم في كعبتي النبي صلى الله عليه وسلم يجيشه في كعبة وجدك جماعة كم بقى يمشي آه صلى قوم يمشي صلى دارت صلى رسول الله صلى الله عليه وسلم في كعبتي النبي صلى الله عليه وسلم ìṣèṣọ èyí kàábà eyi náà kákìbìlà lẹ́ni í jẹjẹ tẹ́gà mi bó kùmà tẹ́nu mà kóòtù kákùmà kìíní fa àyìnà kàmi ọwọ́ gbò ìdágòtì èyí kàábà ọwọ́ gbò ọwọ́ gbò ìdágòtà kì tsọ̀ lẹ́yìn kàábà ọwọ́ ọgbà bena na ha abẹ́lẹ̀ dẹ́ kó beni agbadamu ostuwateni agbadamu ọmọ ọgọgọ méjì kìdẹ́ yìí agbadọ ọgọ méjì kìdẹ́ ọ̀hún èjì agbadọ kìdẹ́ pé mi èmi ní ìdágò a kì í wọn kó wọn raka méjì ṣe tí wọ́n jì kàbẹ́tù. kpejuru kaaba ke ìraka meji tí ó kaaba yakudu tọ́ ìmọ̀jú parí kaaba ìwọ̀n iraka méjì àlékún sára <laughs> wọn. ọ̀lẹ́ ìkà yín. lẹ́ni bẹ́ẹ̀ òṣùwà téyìn kaaba ti fọ́ kọ́nà ìṣe àgbàdé ọgbẹ́kìlẹ̀ ìgbọ́gbẹ́kìlẹ̀ ìdágàlẹ́ méjì rọ̀dọ̀ sí i.

jibori kìlọ̀ jù màkà ẹ̀ náà ma méjọ màá méjọ gbogbo ìkojú ẹ̀ rẹ̀ níborí ìkojú rẹ̀. àwọn ṣe ìṣe nílẹ̀ lójú mẹ́lẹ̀ ni ọgbọ́dá mi ni Ah, rukuni aswadi hajar aswadi dɔmɔ ŋgbɔ ah, adɔgu kí atsɛ ŋkalɛ dɔmɔ alugbɔ nalɛ igudu lolo yi agbadé osu ate ni lɛ ɛmu gudu wɛtsɛ mu alika alugbɔ nawo ɖe lɛ egudu igudu yi ah, kí na kí gudu ada ɖe ta adze ɔgbɔ ɖe ɔgɔgbe gbɔgɔgbe mi akó daga bɛ yɔ ɔtsi nàdé dzi ma gbɔ kɔla abu abdullah kɔla abu. هريرة رضي الله عنه أوصاني النبي صلى الله عليه وسلم بركعتي الضحى كان النبي صلى الله عليه وسلم شيد كتيون كون كنا ضحى وقال يعني وقال اتبان غدا علي رسول الله صلى الله عليه وسلم كان النبي صلى الله عليه وسلم ẹlẹ́sẹ̀ náà ti wúgbọ́n ẹlẹ́wọ́ gbọ́n wọ́n dúdú dúdú. wa abubakar mara da ku bai abubakar radiyallahu anhu ya bijan tabi'un dai anabi lohun kwa abubakar ba da mamtar da nahar ubi koroka ce kaya wata fafna wara wa mai tausi ubele fara ka rakate in zaki raka miji babu hadisu ba da rakate fajr agbon eh eje hayala ko ina ke yin hanyar sakewa ne حدثنا علي بن عبد الله قال حدثنا سفيان قال ابو ندري حدثني ابي عن ابي سلمة عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم كان يصلي ركعتين kunde ko to e me lecho e are ba ma de nye hadasani wa illa isa jaa ní àkàtì ìgbàdì tì nígbà ayẹlẹ. ẹni sẹ́wọ̀n kì í àníṣàn ìraka táàní kéjìlélẹ́jì ìṣẹ́wọ̀n kò ń kéjìjọ alọ́rọ̀ ọ̀ṣọ́ olùkà ọmọ àkéjìjọ ní isa jaa ìmákọ̀lọ́ dùgbànì kótólè sọfìà wọ́n yìí bá àdọ́hùn yẹ̀rẹ̀wì raka àtẹ́yẹ fọ́jì ẹni sẹ́ka máa wọ́n qala sufyan huwa zaka yani eh rakatain fajr zama kai babu ta'ahud rakatain fajr ko da ko algona wona ki da yi rakata na cikin kinaci kuma samahu ma tatawwa kana duki a dira rakata na cikin kinafila ke ko حدثنا بيان بن عمرو وحدثنا يحيى بن سعيد حدثنا ابن جريج عن عطائي عن عبيد بن عمر عن عائشة رضي الله عنها قالت lam yakun nabi sallallahu alaihi wasallam ala shay'in min an-nawafil ina nabi sallallahu alaihi wasallam ido jawon duko ina fila mamman ashadda minhu ta'ahuda yake bata ma kpojuto ala raka ta yi fajiri ta raka ta na fijiri ya kpojuto lana babu ma ya fi raka ta fajiri abubuwan na kuma raka ta na fijiri rashin abdullahi ibn yusuf kala abarna malik عن هشام بن قروة عن أبيه عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم كان الشجر صلى الله عليه وسلم يصلي بالليل يا شهود ثلاثة عشر ركعة، ركعة مبوتة ثم يصلى إذا سمع نداء تنكي عوان شيء منك إشان كي بوك ما هو بالصبح ركعتين خفيفتين عشر ركعة ميجي فرقنا حدثنا محمد بن بشار قال حدثنا محمد بن جعفر حدثنا شعبة عن محمد بن عبد الرحمن عن أمته قبل ذلك أمرته عن عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم حول السند وحدثنا أحمد بن يونس قال حدثنا زهير قال حدثنا يحيى هو ابن سعيد عن محمد بن عبد الرحمن عن أمرتا عن عائشة رضي الله عنها قالت هو عائشة جميع شكا. كان النبي صلى الله عليه وسلم يخفف ركعتين عليه صلى الله عليه وسلم إشاش ميجي فنة فنة ياشي لبين ياشي شاب شاب اللتين قبل الصلاة الصبح إيك ياشي دوغاتا كناشي الصبح يا رلالة tuma ìnila àkóòdù kíkẹ́ kì í ṣe ọ̀nà kì gbogbo ọ̀wọ́n àkàkí ní alikara hata ìnila àkóòdù abẹ́lẹ̀dẹ́ hata ìnila àkóòdù ọ̀nà gbogbo ọ̀wọ́n ní ṣé sai kwaliya miki da haka rake hmm? alaikum salam na ishan ku rakata ne fajiri e ce unyi ke ya ce malaki mai kaifin ishan ku nye ìṣe mẹ́rọ̀ mọ́sálásí ètò oyin wọn àyàtúlẹ̀. عليكم السلام ورحمة الله يا رمى أبدا فأنا كيف كيف تتعى نمبر ليه ما شكرا إنا لله وإنا إليه سبحان الله ìjọba ojú ìlú kò náà kọ́ nọ́mbà ẹ̀ ìjọ. Inna lillahi wa inna ilaihi subhanallah subhanallah. Sorry. Oh, okay, okay. Ile ha ha kan nọ́mbà ẹ̀ sẹ́ni nìkan. Ìlú àti nǹkan kó ní dúró ẹ̀ gbogbo àdúrà rẹ̀ sẹ́ni àkànnà ẹ̀ wíwá owó àkànnà rẹ̀ sẹ́ni gbogbo five thousand tọ́ ẹ̀ náà sẹ́ni yẹ́ ọ̀ náà sẹ́ni yẹ́ ìjọba òbí ni yẹn kò. bẹ́ẹ̀ ni alẹ́rẹ́mà alẹ́rẹ́mà wọn ṣe kọ́ọ̀lù kàní kídùn àtẹ́ni pé kó ń pẹ́ wọn ya, yà á dàbí ọjọ́ lẹ́lẹ̀ wọ́n yà alẹ́rẹ́mà kọ́ọ̀lù kẹ́ àti àti sọ̀rọ̀ dùn àti òun fún àdìgbà mìíràn. Kúrò wájú náà. Eh, eh. Ei, kaba makaji, kúrò wájú. Kúrò kaba. ẹwà é ẹwà rẹ̀ jí àbábọ̀ rẹ̀ yàmọ́ Thank you.